وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا أقف الله وضع أترويك أتي قيلون فوق النبي ومحمد هو أرى إلي النبي وصحابة عليه وبنتي أنت لنا النبي توفي ديجو عند القيامة أبلون كفي كتي أتروي كفي كاريون وبكنا أكي أبوا مسلمي أكي أبوا لقبقوا kíkí tí a máa retí lọ́dọ̀ ara wa ní àsìkò yìí wọn náà ní ká kíra wa pé a kú iṣẹ́ Ramadan tí à ń ṣe lọ́wọ́ ẹni pé àwẹ̀ tí à ń gbà tó abẹ́lọ́run kí ó mọ́ṣá jí kó jẹ́ ìtẹ́wọ́gbà ní ọwọ́ wa. ètò tí o ní tó ṣe kóun náà ni àkọ́kọ́ nínú oṣù Ramadan alájì wa Bọ́lá Sàrùmí àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ wọ́n ní kí wọ́n jẹ́ ìrántí fún àwọn bàbá wa mẹ́ta kan bàbá wa aleyhu salam rocks aleyhu yusuf salam rocks bákan náà ali bey àti bàbá wa magaji ibrahim sarumi so wọ́n ní kí ètò níyì kó wọ́n jẹ́ pé àwọn ni wọ́n dedicate rẹ̀ fún abẹ́lọ́run kí ọmọ ṣàgbá ní ọwọ́ alájí ìbọ́lá náà kí ó ṣe wọ́n ní ẹ̀san olóore. gbogbo wa ni a kí gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. alimami zuhri alayhi rahmatulah. الحسن البصري رحمه الله وسطي إذا لم تقدر على قيام الليل ولا صيام النهار فاعلم أنك محروم فقد كبكتك الخطايا والذنوب nínú àwẹ̀ tá a wà yìí gbẹ̀n tó bá rí i pé àwẹ̀ tó ń gbà wọn ò kì í rí náfìlà èèyàn lóru tó bá kan náà àwẹ̀ tó yẹ kó ń gbà náà kò rí rí gbà bó ṣe yẹ kó ń gbàwẹ̀ kẹ́niyàn mọ̀ pé èṣù èṣù ti dé òun ẹ̀ṣẹ̀ ó ti dé àwọn àìṣiṣẹ́ oríṣiríṣi àìgbọ́rọ̀ sọ́lọ́run ó ti dé onítọ̀hún ẹnìyàn ò rí bi túká ọ̀rọ̀ ẹlẹ́kejì náà látọ̀dọ̀ Al-Hasan al-Basri náà ni alayhi rahmatullah ó kọjá lọ́dọ̀ àwọn kan marra ala qawmin wa hum yadhahakun olùwọ̀n tí wọ́n rẹ́rìn wọ́n ṣeré gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ náà ṣe máa ń ṣeré oríṣiríṣi ètí ò bá mu nínú àwọn ọ̀rọ̀ mọ̀bọ́ọ̀lù فقال الحسن بصري وانصر وقيل إن الله عز وجل جعل شهر رمضان مضمارا لخلقه آه في وشو رمضان ọlọ́wọ́ bá ṣe ní fíìdì ní fíìdì yẹni pé fíìlì fíìlì fíìlì gbàgede tó ń kálukú ti máa na eré tó ti máa ṣe oríṣiríṣi mọ̀sábàkọ̀ yẹni pé alápáǹtì ti ṣẹ́ orí náà lọ́n ṣe rọmọdọ́nù yastabiqun tó ń kálukú ti máa ṣe alápáǹtètè sí ila ta'atihi láti máa tẹ̀lé àṣẹ ọlọ́run fatasabaqa qawmun fafazu látàn bá sọ̀rọ̀ ní pé àwọn kan wọ́n sì ti ń ṣe ìmúra yẹn báyìí o wọ́n ń ṣe iṣẹ́ gidi nínú rọmọdọ́nù fafazu wọ́n sì padà wá jèrè wọ́n jèrè sọkọlọ̀ kò fi wá sínú ẹni tí yóò jèrè nínú rọmọdọ́nù wa takhallafa qawmun wọn ò ṣe alápáǹtètè wọn ò múra wọn àṣebú ti yẹ kí wọ́n ṣe náà Ramadan fàkọ́ọ̀bù kí wọ́n padà ṣòfò kí wọ́n kọ́ mọ́jọ ká ṣòfò náà Ramadan rasul bá fún mi pé fala ajab kulla la ajab lọ dọ́ọ̀ṣìkì aláàcìbì fìlíọ́mì lẹ́rìí fáfi ìsàbìkún ọlọ́mọ ìyanilẹ́nu ìmọ̀láńlá ni nígbà táwọn kan ń ṣoríire tí wọ́n kú ládàá ìdí àwàdà ni wọ́n wà ìdí lúdò náà ni wọ́n tún wà nínú Ramadan ìdí géèmù ló tún wà ìdí fífóònù ṣeré náà ló tún wà nínú Ramadan sòfòyà lọ́la ẹ̀jẹ̀b ìrọ̀lẹ́ ṣe ni lè mọ o tó ṣe pé àwọn èèyàn wọ́n ń jèrè níbẹ̀ wọ́n káfẹ́ fí ilẹ̀ mọ́pútẹ́lùm tó ṣe pé àwọn tí wọ́n ṣe ìbàjẹ́ wọ́n sì ṣòfò kọjá pé nǹkan yẹn náà ni ìyẹn tó máa wá ṣe ní ọjọ́ yẹn làásán bá ti ní amáwá lọ́ọ̀ لو كشف الغطاء لانشغل المحسن بإحسانه nítorí wá ṣe pé wọ́n bá ṣí gàgá fún wa ni táwọn rí ládàá táwọn màláìka ń kọ fáwọn tó ń ṣiṣẹ́ rẹ̀ ẹni tí ń ṣe rí yẹn kò bá tún lékún sí i kò bá lékún sí i ẹni tí ò tí ì máa ṣe kò bá ètò múra pé ájú kí mi náà máa ṣe sọ yẹn ní kí gbogbo wa mùsùlùmí tó ṣe pé òun gbà wẹ̀ tó ṣe pé àwẹ̀ katakata náà lọ ń gbà àwẹ̀ àwẹ̀ àṣà kìí ṣe àwẹ̀ ẹ̀sìn náà ló ń gbà tó o kún kálukọ́ ya kíyèsí rẹ̀ ẹ̀rí ọlọ́run bá tí ó ní ká gbàwẹ̀ Ramadan fún ara rẹ̀ náà lọ sọ nǹkan tí ó fẹ́ ká gbà ẹ̀rí ìgbà tó ní ká máa kírun ó sọ fún wa pé inna salata tanha anil fahsha'i wal munkar olúwa ní tẹ rí ìran tẹ bá kí bó ṣe yẹ kẹ ẹ kí ìran ó sì máa kó yín lọ́wọ́ kò níbi ogun tí ń jẹ́ ìbàjẹ́ náà ni àwọn sọ́lá fún ọ̀sọ́ọ̀lẹ̀ tán bá rí ẹni tí ń wà fúkàn ẹni pé àwọn sàhábà àwọn tàbí ẹni tó bá rẹ̀ tí wà bú ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ò jáwọ́ bọ̀rọ̀ àbí yóò sá ní pé òun ò rí bí kó ń bẹ̀ náà lọ́rùn ní máa kírun dáadáa tó tó bá ti ń kírun dáadáa tẹ́nìhà anil fàṣà wal munkar gbogbo ìwà àbàjẹ́ wà rádaràdán ti ń bẹ lọ́wọ́ yàn ìrún sì máa gbà kalẹ̀ lọ́wọ́ yàn ìrún máa gbà kalẹ̀ lọ́wọ́ yàn ọlọ́run wá sọ títí Ramadan náà fún wa ọlọ́run bá ní ayọ́ lẹ́dínà amanu kutiba alaykumus siyamu kama kutiba ala alladhina min qablikum la'allakum tí mo ní ẹ má gbà rẹ̀ ẹ̀yin nìkan kọ́ àwọn èèyàn ti gbà ṣáájú tí nínú àwọn ànábì ọlọ́run ọba àtàwọn ìjọ wọn àmọ́ tí mo fi ní kẹ́yìn náà má gbà rẹ̀ ni pé la'allakum tattaqun kẹ́bà lè jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba ìbẹ̀rù ọlọ́run náà ni ń fi àwọn ọ̀sẹ̀ yìí láti fi sọ sùkọ́lọ́ kọ́mọ́ṣà ṣíwá ní olùbẹ̀rù rẹ̀ tábà ní atẹ́kọ̀ọ́ ìbẹ̀rù ọlọ́run tẹ́kọ̀ọ́ ìpáyà ọlọ́run oríṣiríṣi yorùbá ni yorùbá máa fi ń tú ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ìpáyà ọlọ́run ìkọnú ọlọ́run ẹ̀rí nígbà kan láwọn gbẹlẹ́nu àgbàlagbà wọn ni wọ́n ọ̀kọnú ọ̀kọnú ọlọ́run so èdè yẹn ti wọ́n nìsín so ìbẹ̀rù ọlọ́run amúrún ilahiyun àṣẹ ọlọ́run ní ìbẹ̀rù rẹ̀ ọlọ́run gangan pàṣẹ pé ẹ bẹ̀rù ẹ bẹ̀rù mi o ẹ bẹ̀rù mi o àṣẹ ọlọ́run ni so ẹ̀rí bó ṣe pàṣẹ pé ẹ gbàwẹ̀ bẹ́ẹ̀ náà lọ́wọ́ pàṣẹ ipe ẹ bẹ̀rù wọn lọ́wọ́ bá amara Allahu ibadahu bihi wa maddaha al-muttaqin ọlọ́wọ́ bá ó ọlọ́run ìdá tọ́sọ̀fù bihi ẹni tó bá ti ní ìwà ìbẹ̀rù ọlọ́run ọba yẹn lára ọlọ́run bó sì máa yìnyín ọlọ́run sì máa ṣẹpẹ́ nìyí á èèyàn pàtàkì ní ọlọ́dọ̀ mi so kọ́dọ̀ ọlọ́run ọba yẹni yóò bẹ̀ ṣẹ̀rọ mahabbatahu ọlọ́run máa fi hàn pé mo nífẹ̀ẹ́ nìyí tàbá wo náà yẹn Qur'an ọlọ́run bá ní inna Allaha yuhibbul muttaqin wọ́n ní èmi ọlọ́run mo fẹ́ràn ẹni tó bá jẹ́ tóbi lè dépò pé ah, àwọn anilágbájá huwa muttaqi aw huwa taqiyun fulani taqiyun pé lágbájá yìí tọ́lọ̀ wọn rí ọkọ olùbẹ̀rù mi ni ọ́ so ìgbà míì ọmọ èèyàn máa ń dì sí fáwọn èèyàn pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ọba àmì yóò lè dì sí fún ọlọ́run ọba ó lè tan ọlọ́run jẹ so omi yẹn lèyẹn lè tàn jẹ torí bẹ́ẹ̀ ṣe rí yẹn aṣọ àwọn èèyàn ń ṣe ẹ̀tàn bọ́ ẹrú náà àwọn èèyàn máa fi ìbẹ̀rù ọlọ́run ọba hàn òtẹ́ẹ̀lì wọn bí wọn pé olùbẹ̀rù ọlọ́run ní lè dẹ́ lómi kọ́ lè wí láwà ní rẹ́gẹ̀dẹ̀ tẹ́ bá ti rẹ́ ni pé áá ah, ah, wọn àfáàrè ẹlòmíì lọ lè wá gbọ́dá gìngì ẹlòmíì tó wá àbáyá rẹ̀gẹ̀dẹ̀ ẹlòmíì ó sì wọ́sọ tó dọ̀tí kọ́mọ̀lẹ́ lólùbẹ̀rù ọlọ́run ni irọ́ gbogbo táǹkà yìí kò túmọ̀ sí ìbẹ̀rù ọlọ́run ọ̀ṣọ́ ni balaika ti wíláwà ní wíláwà ní balaika ti défìlà défìlà ìyẹn ò dìtámì ìbẹ̀rù ọlọ́run ẹ̀ lébi sábà ń sọ ní táwọn fi ń bẹ̀rù ọlọ́run kẹwàá rí ọ̀rọ̀ aṣọ ìpè aṣọ yìí aṣọ ìbẹ̀rù ọlọ́run so àfi tí Quran sọ so àmọ́pẹ́ ìmúra yìí ká ìmúra ìbẹ̀rù ọlọ́run àfi tó wájú pé ìmúra yẹn ṣe déédéé tí Ànábì sallallahu alaihi wasallam tó wá sọ fún wa pé àmọ́ ṣe léyìí o tó bá wọrú ẹ̀wù báyìí yóò dá wa lálẹ́ fún kí wọ́n ní ah, ìrìn wọrú ẹ̀ <laughs> so tó bá wọrú nǹkan báyìí yóò fún ọ ní ládàá wọn ní ah, ìrìn wọrú ẹ̀ so èyí wọn jẹ́ aṣọ ìbẹ̀rù ọlọ́run bá tábà wọ ìbẹ̀rù ọlọ́run wasiyyatullah àsọ́lẹ̀ ọlọ́run ni wa wasiyyatu rasulihi sallallahu alayhi wa sallam àsọ́lẹ̀ ànábì ni ẹni pé ànábì fún wa nímọ̀ràn pé ẹ̀yin ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀rí tọ́lọ́run la wílẹ̀ kan ọlọ́run ni ẹ̀bẹ̀rù èmi ọlọ́run o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ànábì sallallahu alayhi wa sallam òun náà sàsọ́lẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ittaqullaha aw ittaqillaha haythu ma kunt àsọ́lẹ̀ báwọn pé ittaqillaha haythu ma kunt gbogbo tó bá ti wà máa jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba rẹ̀ tó bẹ́ẹ̀ ni àwọn ànábì ọlọ́run tí wọ́n ti kọjá tábà ń wọ ayé Al-Qur'an kò sí ànábì ọlọ́run ọba kan illa wa yad'u ila taqwallah àti kẹ́ ẹ rí i pé ó ń pèpè sí ìbẹ̀rù ọlọ́run kò sí ànábì náà yóò pèpè sí ìbẹ̀rù ọlọ́run tábà wọnú Al-Qur'an tábà اللهم ما نتنقى نبي الله نوح شنو صلاة نوح بطلون إنا أرسلنا نوحا إلى قومه أن أنظر قومك من قبل أن يأتيهم عذاب عليم قال نوح ربي يا قال نوح يا قوم إني لكم نظير مبين أن اعبدوا الله واتقوه وأتيعوني اللهم أني من مولان نبي نوح سامع جوله kọ́ lè kíyọ̀ fún ọkọ́ kìlọ̀ fún ọkọ́ jáwọ́ níbi ìwà tó ń wò kan tó ti pé wọ́n fi ara gbá ìyà ìyà tí è ṣe ìyà díẹ̀ tí ó lé wọn lérí bọ́lá ṣe rán nẹ́bí inú lẹ́ẹ̀kan rẹ̀ sí dìde ní ya qawm ìjọ mi inni lakum nadhirun mubin olùkìlọ̀ lèmi jẹ́ fún yín o kọ́lá mi ìfira mi pamọ́ mo jẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo wá kìlọ̀ fún yín ni ìnídìí owó yín ìnídìí oúnjẹ yín ìnídìí iyì lọ́dọ̀ yín ẹ ṣá tẹ̀lé tọ́lọ́run àní ibudullah ẹ̀sìn lọ́run wattaqu bí tí mo ní ìdùnnà náà rè kẹ́bẹ̀rù ọlọ́run so nàbí lọ iná ọ̀ṣun nù so bóun náà ṣe ń kìlọ̀ ìbẹ̀rù ọlọ́run fún àwọn èèyàn rẹ̀ lélẹ́yìí so bákan náà tafatún lọ́wọ́ nàbí lọ Hud náà nàbí ọlọ́run ni tó gbajúmọ̀ ọlọ́run idh qala lahum hudun alla tattaqun inni lakum rasulun amin fattaqullaha wa ati'un sọ̀nẹ́bí náà hud olùwọ́bá ní sọ fáwọn yẹn pé ah, ah, alla tattaqun ẹ̀ sì bẹ̀rù ah, ẹ̀ sì ní taqwallah ẹ̀yìn yẹn so bínú bí hud náà bí sọ̀nù wọ́n ní inni lakum rasulun amin ni wọ́n jíṣẹ́ fún yín nìyẹn o òjíṣẹ́ lèmi jẹ́ o iṣẹ́ mi sì ní bàbá ńlá fọkànbalẹ̀ ni ìyìn ní lékún ìsìn yọkù fún yín rasulun amin wọ́n ní fọtẹ́kùlọ́ ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀rí nínú bí lọ inú wo nàbọ̀ náà ṣe pàṣẹ lélẹ̀ inú suratu shu'ara ayà one thirty one bẹ́ẹ̀ nàbí lọ salih alayhi salam olúwa ní kazzabat ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون gẹ́gẹ́ bí nàbí Allah ìsọ́lé náà ti sọ náà nù àwọn samud àwọn ìjọ nàbí Allah ìnú ọ̀nà wọn ń pè ní ìjọ samudawa lọ báwọn bàbá ṣe kọ́ wa nù wọn ni àwọn ìjọ samudawa ìjọ samudu níjọba wọn wọn ni ó ń sọ ẹni pé àwọn ìjọ anabi sọ́ọ̀lẹ̀ ni wọ́n sọ fún wọn pé àá alla tattaqun ẹ ní bẹ̀rù ọlọ́run ọba ni fattaqullaha wa إذ قال لهم أخوهم صالح ألا تتقون بولا شيء نك إبرو إيه، لون هم كان نبي صالح هنا بيبسي إبرو لون جاب النبي الله شعيب النبي شعيب هنا كذبت أصحاب الأيكة هنا كذبت أصحاب الحيكة المرسلين كان جون شعيب أقيا وجدت لون ونرى رب ونرى إذ قال لهم شعيب ألا tẹ̀tẹ̀kùn tó náà sọ fún wọn ní pé áá ẹ̀ sì bẹ̀rù ọba tó dá yín tí ohun tí mo fẹ́ fàyọ́ bíi ni pé ṣé sábà ń sọ̀rọ̀ takọ̀à bọ́lọ̀ ń ṣe ní káwà lè mọ yìí ká gbáwẹ̀ ká gbáwẹ̀ ní tó lọ́n fẹ́ ká àchífù níbi àwẹ̀ yìí ń nà tẹ́kọ̀ọ́ àlà ẹni tó bá ń bẹ̀rù ọlọ́run tí kò wá ẹni tó ń gbáwẹ̀ tí kò pé ah, ah, bẹ̀rù ọlọ́run wọnú ìgbésí ayé wọn bẹ̀rù ọlọ́run ọ̀wọ́nú ọ̀rọ̀ òun bẹ̀rù ọlọ́run wọnú iṣẹ́ òun bẹ̀rù ọlọ́run wọnú ìwò òun ìrìnà òun bẹ̀rù ọlọ́run wo gbogbo òun ṣe ń bá àwọn èèyàn ṣe bẹ̀rù ọlọ́run bá wọ̀ tẹ́niyìn ò rí láàrin ọgbọ̀n ọjọ́ yìí àbílẹ̀nu gba tó bẹ̀rẹ̀ yìí tó tì mọ́ rí furasíra rẹ̀ o furasíra rẹ̀ ṣé àwẹ̀ tọ́lọ́run ló ń gbà ni ṣé àwẹ̀ ìbádà ló ń gbà ni àbí àwẹ̀ àládà àwẹ̀ ìbádà ń bẹ àwẹ̀ ìbádà ń bẹ àwẹ̀ àládà ń bẹ ṣé rí àwẹ̀ ìbádà òun lèyàn ti máa ń rí tẹ́kọ̀ọ́ àwẹ̀ aládà ò ní rí nǹkan kan ọkàn fìfì pàánú fìfì pàánú náà lànàbí sọ̀rọ̀ sọ́lá ní pé man lam yada' qawla zuri wala 'amala bihi falaysa lillahi hajja fi an yada'a ta'amahu wa sharabahu anábì ní ẹwọ tó bá lóun gbá wẹ̀ hmm, tó fi qawla zuri man lam yada' qawla zuri tó fi àwọn ọ̀rọ̀ irọ́ gbogbo òkúrọ́ láyé níbi iṣẹ́ irọ́ nídìí ọjà irọ́ hmm. nídìí jálàbí pé òótọ́ ti ń bẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ ni tí wọ́n bá pàtì tó wá fi wọnú rọ̀bọ́n ó tún bá lọ bẹ́ẹ̀ náà ah! nàbì ni hey fọlẹ́sẹ̀rẹ̀ lọ́yà hajjá fi an yàdá ọ̀tọ̀ àmà owó wa ṣàràbà ọlọ́run ní ìdìǹkan kan níbi àwẹ̀rẹ̀ o anábì ló sọ bẹ́ẹ̀ kí àwẹ̀rẹ̀ ọkàn fúnra ní strike hunger lásán náà fúnra rẹ̀ ò jẹun kàn fi bí panú ṣẹ́rí pé ẹ̀kọ́ mi yàn ó ronú bí o pé àjẹ́ ah, kì í padà bí wà nǹkan tí ń ṣe yìí gbogbo nǹkan tó bá máa mú èèyàn fẹ́ máa rí bi lọ láti pa ìbàjẹ́ tí ó yẹ kéèyàn ronú kéèyàn pàtì kéèyàn rí oṣù kan yẹ gẹ́gẹ́ pé èèyàn fẹ́ lọ sí kọ́ọ̀tù wọn sọ́njẹ́ ìjọ náà tó kò sẹ́ni tó fẹ́ lọ sí kọ́ọ̀tù kankan àbí wọ́kṣọ́ọ̀bù kan tí ò ní ní nǹkan tó fẹ́ àchífù mbẹ́ tó lọ bẹ́ ká àchífù láàrin thirty days yìí ká àchífù taqwa Allah ìbẹ̀rù ọlọ́wọ̀n ọba ìbẹ̀rù ọlọ́run so ìbẹ̀rù ọlọ́run tá à ń sọ yìí yazadul ibà yazadul abdi li qabrihi òun ni èsì tí yẹn máa ń pa kalẹ̀ fún sàárè ẹni tó fẹ́ wọnú sàárè tó fẹ́ travel yóò ní nǹkan tí ó mú kalẹ̀ pé àmà mú kínní yìí ẹjẹ mú aṣọ yìí ẹjẹ mú fìlà yìí bàtà yìí ẹjẹ mú fìlà yìí wọkọ̀ tí máa dọ̀rùn àwọn eléyìí nínú sàárè ìyìn tí yẹn máa ń pa kalẹ̀ tí yóò fi wọnú preparation tí yóò bá wọnú sàárè yàn tẹ́bàrà ẹni tó jólùbẹ̀ ọlọ́run ẹnìyẹn ti palẹ̀ mọ́ sàárè rẹ̀ kalẹ̀ wal yawmil akhir kódà ìjọ gbẹ̀ndẹ̀ kìyàmà ìbẹ̀rù ọlọ́run náà lèyàn máa ń palẹ̀ ti kalẹ̀ lèyàn fi rí bí gbé dẹ̀ so kọ́lọ́kọ́ wọ́n ṣàṣìwá ní olùbẹ̀rù ọlọ́run ọba wa biha yakunu al-fawzu was-salah idh la yanfa'u ayyu zadin ghayruhu so òun lèyàn òun lèyàn máa fi ń da ìbẹ̀rù lọ ní máa ń tún yàn ṣe kìí kí yàn ìtúnṣe tá à ń sọ ohun kìí ṣe pé ọwọ́ ọmọ afáìn lèyàn wọn bèèrè pé ẹ̀rí àìmí àwọn afáìn lẹ́yìn mẹ́ta yìí ìbẹ̀rù ọlọ́run yóò máa tún yàn ṣe níwájú ọlọ́run ẹ̀rí ìtànyàn àti ríyàn ló mọ̀ wá da lọ́dọ̀ ọlọ́run sọ mọ́ ṣàtiwá ní olùbẹ̀rù rẹ̀ tó tàbá tí ọ̀rọ̀ yẹn pọ̀ bùháyà tí kìí ṣe díẹ̀ nípa ìbẹ̀rù ọlọ́wọ̀n ọba so káwò pé kí ní jẹ́bẹ̀ nínú èdè lárúbáwá gan sọtáwọn afábá ní àtẹ́kọ̀ọ́ àbìmánà dáfọ́ ṣe in and ṣe kí o safeguard nǹkan kí yìí débẹ̀ bóyá o mọ ògiri kan àbí wọ́n ti mọ nǹkan kan àbí wọ́n náà mú lọ kàn kalẹ̀ àbí ẹnìkan fẹ́ nǹkan kan sí ọ o sì mọ bó ṣe tán pè ní taqwa mana ittaqaita ó dìbẹ́ndì kìíní yẹn ó prevent rẹ̀ so nínú èdè lárúbáwá òun náà máa ń pè ní wiqaya hiya hifdhu shay'in amma yaduruhu aw yudrihi gbogbo nǹkan tí yẹn bá ti ń ṣọ́ra fún tó ẹ̀pẹ́ nǹkan ilé nílé lára ó lè kó alábàámi wọ́n ra ìyàgò fún irú ẹni yẹn wọ́n ní ó ti ṣe taqwa atẹ́gùn fẹ́ bọ́ gbùrùgbùrùgbùrùgbùrù ìṣòro àsúnfẹ́gbẹ́ kan àbí mọ́tò ń bọ́ ọ̀rọ̀ àyà sẹ́gbẹ́ kan hádà wíkọ́yà wíkọ́yà ó ti wá kó ti ó tó fẹ́ ń tara lọ́la sákò lójú ọ̀nà ní jẹba àwọn nínú èdè lárúbáwá àmì nínú ẹ̀sìn ọlọ́run ọba tá a bá fẹ́ mú nǹkan wá nínú ẹ̀sìn a máa dáa jù kí n lọ lè wò pé báwo la nẹ́bí sallallahu alaihi wasallam bó ló ṣe ṣàlàyé rẹ̀ tàpé a bá rí àlàyé rẹ̀ straight táàbá rí káwọn pé báwo làwọn sàhábà ṣe ṣàlàyé rẹ̀ àmọ́ tẹ́kọ̀ọ́ ìbẹ̀rù ọlọ́run táwọn sọ yìí anabi sallallahu alayhi wa sallam ngangan ó define rẹ̀ fún ara rẹ̀ anabi define rẹ̀ fún ara rẹ̀ àwọn sàhábà náà wọ́n ṣàlàyé tí ń jẹ́ tẹ́kọ̀ọ́ àwọn tabi'una ṣàlàyé tí ń jẹ́ tẹ́kọ̀ọ́ anabi sallallahu alayhi wa ó ní la yabulugul abdu an yakuna minal muttaqin. حتى يضع ما لا بأس به حذرا مما لا بأس به Ànábì sallallahu alaihi wasallam ní pọ́nmi èèyàn ó lè tí ìjẹ́ olùbẹ̀rù Ọlọ́run àfi kó o fi àwọn nǹkan kan kalẹ̀ kan tó ṣe pé ma la ba'sa bihi àwọn nǹkan tó ṣe pé tó o bá kú ṣe kò lè kónira bá ọ nítorí nǹkan tó ṣe pé ó lè kónira bá ọ kò pé kinní yìí tí n bá ṣe sí tí ó ṣe mí ní mẹ́lá bá sẹ́bí yìí bímọ hazaran kó wá fi sọ́ra fún nǹkan tó ṣe pé in tó ṣe pé owó kékeré yìí ah ikú ni bàbá mi ọkọ̀ ìrora pàtì náà jẹ́ ń ṣe ṣùgbọ́n ní pé tó lè mú yàn rí ìyá ọlọ́run tánẹ́bí nǹkan fún wa nù tó lè mú ọmọ ènìyàn rí ìyá ìyá látọ̀dọ̀ ọlọ́run ọba kí wọ́n á ní pé ìrora pàtì tí n bá kó pa á tí mi sí kò kú ní mímí lára àmọ́ tí n bá ní í ṣe yóò kó ìnira bá mi níjọba ilẹ̀ òkè yàmà anabi sallallahu alaihi wasallam ní tó ń pè ní atẹ́kọ̀ọ́ àná àwọn bàtà anabi ó ju ìtẹ́kọ̀ọ́ ayẹ anabi ní atẹ́kọ̀ọ́ ahùnà wa ashara ila sadri anabi nínú ọkàn ní máa ń gbé o inú ọkàn anabi wà fọwọ́ kàn gbá yàrá yìí bí ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọkàn ní ọkàn ni ó mọ̀ bá ṣiṣẹ́ ọkàn ìbẹ̀rù ọlọ́run yẹn mọ̀ bá ṣiṣẹ́ tó láti di ọkàn yẹn oníwà lápadé ara rẹ̀ yóò lápadé gbogbo àwọn tí ń jẹ́ oríkèé ara látara pé èèyàn jẹ́ ẹni tí ó ń payà ọba tó dáa so Ali ibn Abi Talib radiyallahu anhu gbàtí òun náà ń ṣàlàyé tí ń jẹ́ at ó ní at-taqwa hiya khawfu min al-jalili wal-amal bi tanzili wal-qana'ati bil-qalili. والاستعداد لروم الرحيل ختم القول بأربع لامات لام ميري ناني ابن عباس علي بن أبي طالب نفق قهري نفق نفق دفاين انت نجا تقوى سوف يابي تما أدوني جا بإذن الله علي بن أبي طالب أني التقوى هي الخوف من الجليل أني قوم بروبات tí o sì nǹkan tó tó kó bẹ̀rù rẹ̀ yẹtí tó bá léèyàn ń bẹ̀rù nǹkan yẹn ni pé ó rí ó rí ó fojú rí ó sì máa páyà rẹ̀ Allahu Akbar yóò sọ fún ọ pé o gbọ́dọ̀ ṣe nǹkan báyìí o sì ní ṣe o gbọ́dọ̀ dédìí rẹ̀ o sì ní dédìí rẹ̀ ó sì fẹ́ dédìí rẹ̀ ó sì máa bà ọ́ ehe ọmọ sànù mi tí mo fẹ́ dánwò yìí ẹni tó bá ń ríra rẹ̀ báyẹn ẹnìyẹn ti ní kankan nínú ìbẹ̀rù Ọlọ́run àwọn pé ah ó ti ó ti rò pé ó náà ẹ̀bí rẹ̀ sì gbé o sì kọ́ntínú rẹ̀ fa o sì ronú kò sì já ó kó ń bẹ́ẹ̀ pé o gbọ́ mi ò ní parí ọlọ́mọdé ń ṣe rí gbúdúrú gbúdúrú rébélé kò sì já ó kó ń bẹ́ẹ̀ tó tó ń dààmú àwọn èèyàn nìyẹn kò sí ẹni tí ẹ̀mí rẹ̀ tí kò kí ń fẹ́ ṣàbúrú bọ̀tẹ́ni tí bẹ̀rù ọlọ́run bá ti tó bá wá tó bá rìn wá ní ẹ̀mí rẹ̀ tó wọnú ọkàn rẹ̀ káwọ́ pé mi ò ní ṣe léyìí o so ó rí òkú òfẹ́ wò ó rí sọkúsọ fẹ́ sọ irú àsìkò tó tẹ̀ wá lágbára àsìkò tá à ń lò yìí tó pé mùsùlùmí tí ò bá kíyèsí ara rẹ̀ kò ní mọ̀gbà tó ń fi gbogbo àwẹ̀ àwọn jóná gbogbo àwẹ̀ rẹ̀ yóò fi jóná YouTube Facebook ó ju àwẹ̀ rẹ̀ níyàn àwọn àfáà gbà tó ti lọ àwọn tó ti lọ láti kọ́ wíwá bíi náìtì bí àwọn Sheikh Al-Albani rahimahullah gbà tí wọ́n ń sọ̀rọ̀ tẹlifíṣàn wọ́n ní sunduku shaitan wọ́n ní àpótí èso box of satanic ni wọ́n pè é ìdàkùn tán bá wá bá youtube láyé kí wọ́n wá pè wọ́n báyìí o tán bá bá facebook láyé kí ni wọ́n pè báyìí o àìmọye ẹni táyé rẹ ti bàjẹ́ ó ti bàjẹ́ tó sì rò pé ayé òun ti ń da látara tí ń wò torí ń rí eré ibú yẹn láti inú facebook ni wọn kọ́ mọ́ṣáà sànù wa kò ṣe wá ní olùbẹ̀rù rẹ̀ so ibi tí màá ra dúró níbi ọ̀rọ̀ àtẹ́kọ̀ọ́ bíi ìdílé níbi ọ̀rọ̀ Ali bin Abi Talib náà ni ti máa bá lọ. يعني تني خوف يعني هنا التقوى خوف من الجليل كبر الله بطل على التوبة تقع so bóyá kí n ra gbé àwọn ọkọ̀ ìbéèrè kọ̀ọ̀kan tí a bá rí náà. Assalamu alaikum. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Jazakumullahu khairan. Fún tí wọ́n jazakumullahu khairan. Hello náà kọ́ kẹfẹ́ kí wọ́n yàn tán ọlọ́run bá ṣàyìn náà lẹ́sàn rẹ̀ tó wá kó ràn bọ́ọ̀lù. nam a ìbẹ̀rù ọlọ́run bá gẹ́gẹ́ bí a ti ń ṣe àlàyé khawfun minal jalil kí wọ́n bẹ̀rù ọba ọba tó tóbi kí wọ́n páyà rẹ̀ ní kọ̀kọ̀. السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته orúkọ mi abdulhakeem láti lọrin. nàmì kábọ̀. ẹ jẹ́ mi ní question kan ni ọjọ́ kọkàn ju kò jọ mọ́ lọ́sọ̀tún. kò sí wàhálà ẹ firi. ẹgbẹ́ tó bá ń títà rà wí. bóyá mo wá ń fẹ́ kí mo ìbá mo wá ti bẹ̀rẹ̀ mo wá ní kí n kíjà sí. wọ́n ti iraka kí rákà kan nínú nítìtì rákà tàbá ń kíta tó máa kí yẹn dọ́kun. ṣé mo lè kí rákà ẹyọ kan yẹn àbí dandan nìkan tọ́ba sálámà kì parí ẹlẹ́kejì nínú ọlọ́jọ́ padà. ṣe rí ọ̀nà tó wà aslam ju oníkẹ́ ṣe sùúrù kan fi sálámà kan yẹn tọ́ba sálámà fi kí méjì pẹ̀lú wọn dìde wọn ní sálámà ẹ̀ kí méjì mi ọ̀nà tó wà aslam yẹn kọ́nà tó tó ti wà tó ń ní àlàáfíà jù nìyẹn tó fi lọ́kàn balẹ̀ jù so wallahu a'lam. naam. waaleykum salaam wa rahmatulah wa barakatuh. wọ́n tó ń zakum lọ kẹ́rọ. lákùn ìbéèrè ìdíbi náà fẹ́ bẹ̀rẹ̀ ọjọ́ mọ́mí ti ẹni tó bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ fún jẹ́rì ẹni hmm. tó wọ́ kan sí kejì tó sokùn pa ọkọ máa rí mọ́ bí ìbùkún àsìkò tó wá fẹ́ kí sí ọjọ́ àsìkò tí wọ́n ti kí ìṣá ìtàjọ́ ní kíkà rẹ̀ yìí hmm. ẹ̀yà kò jẹ́ wọ ẹni bẹ́yẹn ó lè ó lè fàníyàn kó bá wọn dà lẹ́yìn ọ̀rọ̀ wíìlì. ṣe rí eh, àkọ́kọ́ náà gẹ́gẹ́ àwọn àfáà tí máa ń ṣe kọ́lọ̀ kò sí wá ní àfáà ìsìn so wọ́n máa ń ṣàlàyé fún yàn pé pèèyàn gbọ́dọ̀ jẹ́ kí wọ́n máa bọ́ mọ́ yàn lọ́wọ́ tó fi mọ́gírìbì wá bọ́ tó fi wọ́n tó wá bẹ̀rẹ̀ ìṣá so àmọ́ tó wá ṣe pé ẹnìyàn ní excuse lọ́dọ̀ ọlọ́run ọba tẹ́nìyàn ó ṣe náà ni pé yóò jọ ìmòye sọ lẹ́ẹ̀kan yẹn náà ni tó bá ti bá wọn kí méjì tán so kóhun ó jókòó eh, kóhun máa sálámà sòkò dìde sò yóò mú ẹyọ kan sí wá yóò kéwú jẹjẹ ní tiẹ̀ sò yóò asálámà sò ó tún lè jọ ìṣáì pẹ̀lú wọn náà báyẹn náà at the same time sò wallahu a'lam náà. láìpẹ́ lápọ̀ náà ni bá. tọ́ àfún àti abáfẹ́ pè ní ẹ̀yìn ètò fún àìpé ọjọ́ ti lọ àwọn èèyàn ti ń dúró ìkọlọ́n kó ní ẹ̀sán rẹ̀ zero eight one zero alẹ́pẹ̀ zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine àbúfọ̀ tọ́sán mi ni ó ń dáhùn sálámà pé àbí ó ń dágbére fún wa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.